mo ní kó gbé báàgì ọ̀rẹ́ màá fìbọn ah. fún ẹ lérí o. Ah, ẹgbẹ́ alága ẹ ti ẹgbẹ́ báyìí mi jẹ tẹ bá gba báàgì lọ́wọ́ mi nìyẹn. ṣeréṣeré kọ́ lélẹ̀ yìí o gbé báàgì ọ̀rẹ́ ẹ fún mi nísìn. ẹ ẹ jọ dòdò ló dálé tó ràn yín sí mi gan. ẹ jẹ́ kí mẹ tó ràn yín sí mi bóyá lè rọ́rọ̀ yìí sọ. ó fẹ́ mẹ tó ràn mí ni àbí wàá gbé báàgì ẹ kàwé. Ah, ẹ jẹ́ kí n mọ ó bọ́ sínú ká rọ́rọ̀ yìí sọ ká kàn jókòó ká sọ ká sẹ́tù má tàlẹ̀ jọ ẹ má gba báàgì yìí. so wàá mọ̀ pé tó bá mẹ́nu náà ẹ̀mí rẹ̀ máa lọ sí. ikú báwo ẹ bá jẹ́ kú ẹ jọ. ojú kẹta kò gbé báàgì ọwọ́ ẹ fún mi. ẹ wo bọ̀dá ẹ jọ nítorí tọ́lọ́ ẹ má jẹ́ kí n kú. ó bẹ́ẹ̀ kó gbé báàgì fún mi. má jẹ́ kí n kú tí n bá mọ̀ a lè sọ̀rọ̀ yìí láàrin ara wa ká jòkó sọ ẹ̀yìn gan lè jọ sọ kí ní ìyí ẹ jọ. sọlá ọ̀rẹ́ ẹ mi sí ẹ. sọlá sọlá lọ́rọ̀ yín sí mi. Ah! wọ́n oh! rí lókèrè ìwà bóyá ṣùgbọ́n òrónú àájú tẹjọ lọ gbogbo sì kàṣíkà ẹ wáṣẹ kí ló dé tó pa jíde. ẹ ṣá máa gbàgbé ọlọ́run jíde ló fẹ́ mọ irú ẹni tó rán mi wá sọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ jẹ́ kó yé pé wọ̀ ni ìgbà tí mo ti jẹ́ kó yé ẹ ah. àfi kí n mú jíde kú bẹ́ẹ̀ ni nǹkan tó máa pè ẹ́ ni o tí n bá mú jíde kú bẹ́ẹ̀ ìwọ gan ò save now mo mọ nǹkan tí mò ń ṣe. Ah. oh my god ó kì í pín kí lọ tó jẹ níyọ èèyàn um, bámi gbóhùn gbóhùn. owó tó wà lọ́wọ́ ẹ̀kọ́. ọmọ tí mo bó ṣe ń lọ eléyìí àjọpín ni. sakini wa jẹran léya àbí mo fún ẹ lówó iṣẹ́ ẹ. sọ wọn ẹ mi wáìn ẹ fún kini. ọmọye tó wà ń bí báyìí. ìgbà tó wà mọ tó wà ń bẹ wá jẹ́ pé wọ́n ló ní. ibo gbowó iṣẹ́ mo ṣáà fún ẹ lówó iṣẹ́ mi ò ṣáà jẹ́ lówó àbí mo jẹ́ lówó ni. tó bá jẹ mi ló máa dọ̀bù bá jẹ. a máa sá ilé ìní ah ojú mi o ah ojú mi ah ojú mi o ojú mi o ah ojú mi o ojú mi o ojú mi o ojú mi o ojú mi o.